bẹ́ẹ̀ la máa sọ nípa gbogbo àwọn ìròyìn ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa bẹ́ẹ̀ la máa sọ nípa gbogbo àwọn ìròyìn ọlọ́wọ́n wa. tọ́ ìjọba bí ọ lẹ́rìí pé níbo wá lọ́lọ́wọ́n wà ìdáhùn ní pé kíni níbo wà òkè gbogbo ẹ̀dá tó dá lókè gbogbo sámà méjèèjì òkè gbogbo ẹ̀dá tó dá lókè gbogbo sámà méjèèjì ǹjẹ́ ọlọ́run bá wọn bẹ pẹ̀lú rẹ ní gbogbo ibikíbi tó bá wà pẹ̀lú pàápàá rẹ̀ bí rárá o ṣùgbọ́n ń bẹ pẹ̀lú wa ní gbogbo ibikíbi tá a bá wà pẹ̀lú ìmọ̀ rẹ̀ tó fi rọ kiri ká gbogbo nǹkan. o wá sọ pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ pẹ̀lú pàápàá rẹ ní gbogbo ibikíbi tó bá wà ọwọ́ kófòrò ńbílẹ̀ ètò ìkẹfẹ́rí sọ̀lọ̀ nítorí pé ọlọ́run ọba wa kulli shay'in bi'ilmihi wa la yuhitu bihi shay'un min khalqihi ọlọ́run ọba wa ọlọ́run ọba wa Ọ kiri ká gbogbo nǹkan pẹ̀lú ọmọ rẹ̀ kí nǹkan kan ò sì rọ kiri ká nínú àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀gbọ́n tó sọ ni ìtìsí ju méjèèjì àti méjèèjì ma tó ma ìtìsí ma lórí ibi téèyàn ọkà tẹ̀lé ibi téèyàn ọgbẹ tẹ̀lé òní wọn ń pè ní kùrìsì àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n bá ní jẹ́ kí ni al-arsh ibi tí wọn máa ń ká tẹ̀lé lára àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n bá wa ọ̀fẹ́ ju sọ́mà méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ. ok tọ́ba ajẹ́ bẹ́ẹ̀ sọ́mà méjèèjì àtìlẹ̀ méjèèjì kọ́ gbá. ìtìsí àgọ́ ọlọ́run ọba wa tó ní ọwọ́ àgbà ọba wa tó ní ọwọ́ àgbà ọlọ́run kẹlẹ́ torí ọba wa níbikíbi tá a bá wà pẹ̀lú ìmọ̀ rẹ̀ kìí ṣe pẹ̀lú pàápàá rẹ̀ níbo ẹlẹ́dàá wà pẹ̀lú pàápàá rẹ̀ gbogbo méjèèjì ọlọ́sọ̀ أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تموت أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير tọkàn yín wá balẹ̀ sí wípé kí ọlọ́run ọba tí ń bẹ lókè gbogbo sánmà méjèèjì ó mú kí ilẹ̀ ó rí máa yín lẹ́sẹ̀ mi tọkàn yín balẹ̀ síbẹ̀. kọ́lọ́mọ bó mú kílẹ̀ orí máa yín lẹ́sẹ̀ kílẹ̀ gbé yín mì àbí tí ọkàn yín wá balẹ̀ wípé kí ọlọ́run ọba tí ń bẹ lókè gbogbo sánà méjèèjì kọ́ rọ̀jò òkúta lé yín lórí tọ́kàn yín balẹ̀ síbẹ̀ ọkàn wọ̀ balẹ̀ síbẹ̀ o torí rẹ̀ Allahu Rabbuna fawqa sab'i samawati ba'inun 'an khalqihi fawqa sab'i samawati. bẹ́ẹ̀ inú ànkálùkẹ́ òkè sẹ́wọ̀n méjèèjì lọ́n tọ́lọ́wọ́n bá long kó sì sí ń tọ́pọ̀ akọ́ pẹ̀lú àwọn ẹ̀dá kó sì ń tọ́pọ̀ akọ́ pẹ̀lú àwọn ẹ̀dá tọ́ eléyìí jẹ́ ìdáhùn sallallahu ọgbà ẹrù rẹ létí òfin ọlọ́run sì ní pé níjọ́ tẹ bá ti lu ẹrú bẹ́ẹ̀ tẹ bá ti lè gba ẹrú létí níjọ́ náà ló gbòmìnira rẹ̀ arákùnrin yẹn wá mú wá fanabi sallallahu alaihi wasallam ẹrúbìnrin yìí mo ti létí mo ti wá dáràn kí n bọ́ fún ẹrú kúrò lọ́rùn sọ́gbọ́ lọ́wọ́n bá gbọ nítorí pé bíbọ́kùn lọ́rùn ẹrú dáadáa ni àmọ́tẹ́rù yẹn bá lọ jẹ́ mùsùlùmí hàn dáadáa rẹ̀ gà pọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa wọn á ìbéèrè méjì ìbéèrè alákọ̀ọ́kọ́ ayé na Allah níbo ni wà arábìnrin yìí dáhùn. onye sẹ́mẹ́ lókè lọ́wà lókè lọ́wà kéde nínú n'inu lókè lẹ́sìn máa túmọ̀ rẹ̀ ó wà gbogbo nǹkan man ana dáwà lèmi oní rasulullah ìránṣẹ́ ọlọ́ọ̀ni ọ anabi ni a'tiqha fa innaha mu'mina ẹ bọ́kùn kúrò lọ́rùn rẹ̀ olùgbàgbọ́ òdodo bọ́ọ̀lù ti dáhùn. nígbà tá a fi léèrè ayna Allah ó ní bísẹ́mà ń bẹ lókè gbogbo sánmà torí ẹ tí ọ̀rẹ́ láì ọ̀dàbí tọ́lọ̀ wà mí olóòtú ọ̀rọ̀ agbáǹdù tí ọmọ nǹkankan tí ọmọ wa ó sẹ́nu lórí òdo ọlọ́lọ́ ń pẹ̀lú òun nílé ìgbẹ́ ẹgbẹ́rọ̀ ọlọ́run ọba ń pẹ̀lú wa níbikíbi tá a bá pẹ̀lú kíni pẹ̀lú ọmọ rẹ̀ yàtọ̀ sí. pàápàá rẹ̀ níbo ló wà pẹ̀lú pàápàá rẹ̀ lókè gbogbo sámà ṣùgbọ́n tí kò jọ pọ́lọ̀ ń dènà sí wa bá tó dènà sí wa bí ó dènà sí wa wa nahnu aqrabu ilayhi min hablil warid ọlọ́run ló ń wa ju ká lọ kí ní tó wa yìí ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا أو يمتك ووني جماعة صورة كلا كلا tí wọn ọ̀fẹ́ kẹ́nìkẹ́rin ọgbọ́ àyàfi kọ́ lọ́wọ́ bó ti kẹ́rin lowo wọn ò sì ní jẹ́ márùn àyàfi kọ́lọ́wọ́n ọba kó ti kẹfà wọn wọn ò ní kéré síbẹ̀ wọn ò ní pọ̀ jù bẹ́ẹ̀ lọ àyàfi kọ́lọ́wọ́n ọba ọmọ ẹgbẹ́ pẹ̀lú wọn níbikíbi tí wọ́n bá wọ̀. torí rẹ̀ yá a máa ṣe ń tó ń ṣe kó o gbé pamọ́ dáadáa kó o tún rírí bọlẹ̀ kó o máa ṣe ń tó ń ṣe kó o kórí bọ ní òkúta kó o máa ṣe ń tó ń ṣe kó o máa fò nínú atẹ́kùn kó o máa ṣe ń tó ń ṣe wàá sẹ́rù qawlakum aw عليم بذات الصدور ọlọ́ni ọ̀rọ̀ yín tẹ́ ń sọ ẹ máa sọ jẹ́jẹ́ bó bá sì wù yẹn sọ kókè ọlọ́run máa ti ń rúwú yẹn nù báyà yín gan amọ̀sibọ́ sí ọ̀rọ̀ tẹ̀ sọ. ọlọ́run ọba súnmọ́ wa ju ká tún ọ̀run wa lọ. nínú àyà mi máa yalfidu min qawlin illa ladayhi raqibun atid. ó ní sọ̀rọ̀ kan àfi kí màlẹ́kà méjì ọbẹ̀ pẹ̀lú rẹ̀ raqib. àdéhì ètò ń kọ dáadáa àti ètò ń kọ àìdá rẹ òtó bá wa báyẹn adẹ́pọ̀ dọ́wọ́ o oníkàlùkù ọlọ ọlọ́sùnmọ́ wa gbogbo bá ti ṣe lérò lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń bẹ pẹ̀lú pàápàá rẹ̀ lókè gbogbo sọ́mà méjèèjì nínú àdúrà anabi muhammed sallallahu alayhi wa sallam ó sàdúrà ó ربنا الذي في السماء تقدس اسمك ìrọ̀lú ẹlẹ́dàá wa tó ti pé òkè lókè gbogbo òkè lọ́wà taqaddasa ismuk orúkọ rẹ̀ mọ́ púpọ̀ orúkọ rẹ̀ mọ́ púpọ̀ torí ẹ̀ ilé ìjọba ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa òkè gbogbo sánmà lọ́wà ẹ̀rí fìràwọn ẹ̀ka ló ti dẹjọ́ dáràn tó kọ̀ǹgá gbàgbọ́ kókè lọ́lọ́wọ́ bá wà fìràwọn ẹ̀ ń sọ fún hámánà tí ṣe mínísítà rẹ̀ olórí ikú kejì tó náà jẹ́ pé ọ̀nbẹ́ nù sábàbí orí ibú fìràwọn oníyà hámánà kùnú lè sọ̀rọ̀ha làálẹ́ أبلغ الأسباب أسباب السعادة السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا قل وهامان bá mi kọ́ àwọn àgàsọ̀ lórí àgàsọ̀ lórí àgàsọ̀ lórí àgàsọ̀ tí màá kùn láti lọ wo bí tí ọlọ́run ká wà. Allah ẹ bá mi kọ́ àgàsọ̀ lórí àgàsọ̀ sínú sẹ́mà.

owó tẹ wá fẹ́ ná ń kọ́ bàbá òkò ní gbogbo owó tẹ ẹ̀ ná ń kọ́ ẹ sì rò pé ń parọ́ subhanallah ẹ̀yin ẹwọ àwọn ẹranko tó bá ń sin ewúrẹ́ ó máa yí ẹ tẹ́bí bá pa ewúrẹ́ títí títí títí tí òòró ń jẹ tẹ́ ẹ̀ fún ló ń jẹ tẹ́ ẹ dájú gbáwó wọlé ewúrẹ́ ọmọ àwò ọmọ àwò sọmọ yọmọ àwò sọmọ wọ́gbọ́n ọ̀daràn kọ́ ọ̀pọ̀ lọ́wọ́ bá gbọ́. sẹ́gbẹ́ abaya púpọ̀ nàkínyọ́ tí ìyá bá náwó mọ́ dáadáa tí ìyá bá náwó mọ́ dáadáa bí kò tí ọmọ ẹni ti sọ̀rọ̀ sínú pé tọ́ ìyá ti gbé báyìí níbo ni ọmọ wò sọ́mọ́ ló ní ọmọ alọ́ gbogbo èèyàn mọ fóòrò النبي محمد صلى الله عليه وآله وسلم أصبح مصعب تنجى حسين حسين قلني بابا عمران حسين قلني بابا عمران حسين قلني بابا عمران عمراني بابا ṣe ń jẹ́ ọ̀sán ńgbà tó wà ń kékeré ẹ bó ti gba anabi sallallahu alaihi wasallam sọ pé kam ilahan ta'bud ọlọ́run mélòó ọlọ́run mélòó anabi anabi sallallahu alaihi wasallam ń bi léèrè bẹ qala sab'atun ji méje ló ń sè <laughs> àdéhùn rẹ ti wà láyé ti kọ́ àwọn náà ní nígbà wọn ti mú nígbà wọn sọ̀rọ̀ nígbà wọn kọ bàtà àlà nígbà wọn kọ ògìyà nígbà wọn kọ òtò akókó ọba tó kọ tó ológun bẹ́ẹ̀bẹ́ ọba tó kan òkè ìbàdàn lọ́ọ̀bẹ̀ ọba tó kan alátẹ̀mọ́ bẹ́ẹ̀bẹ́ ọba kan ẹ̀yọ̀ nàìjíríà limited nítorí bẹ́ẹ̀bẹ́. Allah ó ní méje lọ́lọ́dún ó ní sítẹ́tún fil ard wa àbí sittatan fil ard wa wahidan fis sama mẹ́fà wà mẹ́fà wà lẹ̀ ọ̀kan wà lókè eh, mẹ́fà wà lẹ̀ ọ̀kan wà lókè. Ànábì sallallahu alaihi wasallam ọwọ aṣọ yìí pé man li raqbatika wa rahbatika ta lẹni tí wọn máa ń sọ sí kòkòrò kó ṣe dáadáa fún ọ ta ló sì máa bẹ̀rù kọ máa rí ìyàlú ọ. qal alladhi fis sama ó lè tọ́ wà sánmà yìí àmọ́ àwọn kúgbèkúgbè bẹ̀rẹ̀ orí ibú yìí ó sì máa pé wọn ò lè dá nǹkan kan sí fún àwọn òòtà kúgbèkúgbè bẹ̀rẹ̀ orí ibú yìí ó sì máa pé wọn ò lè dá nǹkan kan sí fún tí nǹkan bá dàrú tó bá dojú rú ètò wà sámà ló máa pè ọ̀kẹ́ ó sì máa pé àwọn ti lẹ́lẹ̀ yìí àwọn ètò ọgbẹ́ lé àwọn ètò wà tòsí rẹ̀ yìí wọn ò ní nǹkan kan tí wọ́n lè sè é.

àwọn afi ọlọ́run ọba yìí lẹ̀ àwọn agbọ̀pá ọmọ wa pe nǹkan mi ọmọ ẹ̀sìn nǹkan mi ìdọ́yàtọ̀ ọmọ ẹ̀dínkù ọmọ forúkpé ọmọ sanra rẹ jẹ ó rò pé dáadáa ló ń ṣe ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn ẹlòmíì ìdọ́yàtọ̀ sọ́lọ̀ tí ó ní wọ́n gbárí má wọ́n yìí sin lọ nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ ni wọ́n ọ̀nbẹ náà àwọn èèyàn tó pé igi àtìpẹ́ ni wọ́n ń bọ ẹlòmíì tiẹ̀ ṣe tiẹ̀ márùn kọ́lọ̀ òun nìyẹn ẹgbọ́n nǹkan fẹ́ ọlọ́run tó ń gbé ká òun ò gbé ọká bọ́ ló ń gbé ká ó túmọ̀ sí pé ọlọ́run dákun má ti ẹlòmíì nínú ọmọ nǹkan kò sí ní lójoojúmọ́ gbogbo wájú ẹ̀ ọlọ́run ti ẹlòmíì ọlọ́run ti ìfẹ́ ẹnu náà ni tó torí de lẹ́yìn ẹni tí ń bọ́ kí tí ń bọ́ ọ̀pọ̀ ẹni tí ń pè yàn tí ń pàlejò ẹni tí ń pè màláìkà gbogbo wọn ọ̀sẹ̀ ni o ẹni tí ń ni wọ́n ń pè dípò ọlọ́run ọ̀sẹ̀bọ̀ nítorí pé ànábì kan ò sí ìránṣẹ́ kan ò sí tọ́lọ̀ rán wá sílé ayé tó wá pe àwọn èèyàn lọ sí ìdìbò ọmọ jọ́sìn fún un sí Allah láti orí ànábì Nuh alayhi salam tóbi dórí ànábì wa Muhammad sallallahu wa gbogbo wọn wá pé àwọn èèyàn lọ sí ìdìkún ọsẹ lọ kò sẹ́nìkan nu ọtọ́ sọ pé kó wọn máa sin ti sọ jésù torí di eléyìí kó o tètè kọ́gbọ́n tó o tó dé òrònú rẹ kó tó di fún ọpalẹ̀ rẹ mọ́kò ńlẹ̀ ọlọ́run ọba nìkan là á kò sí nǹkan mí ìtọ́tọ́ láti yàtọ̀ sí الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا wa ó ní sàlàyé fún wa bí ọ̀kan Allah wọn náà yẹ kọ́ mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọbẹ̀ ò pé méjì torí tọ́lọ́run pé méjì ìwọ ò ní sí n'isi! tọ́lọ́n bá fi lọ pé mẹ́ta ó ní bẹ́ẹ̀ nítorí pé ó ṣeé ṣe kó wu ọ̀kan nínú àwọn méjèèjì láti dá ọ kékejì ó sì má fẹ́ pé kọ́ ọ wà ẹnìkan ò sì lè wí ní ẹnìkejì tó ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan la tó sì kò sí nǹkan láti yàtọ̀ ẹlẹ́dàá wa ló ń sìn ó sì nǹkan mí lẹ́yìn ẹ̀ ọjọ́ tètè wá ojútùú bọ́rọ̀ tiẹ̀ nǹkan mí tó àtọ̀tọ̀ lọ ló ń pè ló ń gbọ́ yẹn ọkàn lè máa tán rẹ jẹ fún irọ́ lọ́wọ́ bá tàn jẹ kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ kọ́ máa sin lọ́wọ́ kò sì jẹ́ ẹni tó jẹ́ pé ó ló ń pè ó pè nǹkan mí yàtọ̀ sí i. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء أإله مع الله لا لن تمن كيف ما تكرو فإن تنفنوا دا متبقى الله الله هنا لمن كيكرو ṣé ọba mi wà ń bẹ tó náà ń jẹ Allah pẹ̀lú Allah kò sí fún ọ fún ẹ ọlọ́run dá ẹ òun sì ó yà mí lẹ́nu fún ẹ ọlọ́run gbàdúrà ẹ ó ń forí sọlẹ̀ fẹ́ lòlù kí ló sí ọ ọjọ́ ronú sọ̀rọ̀ ara ọjọ́ ronú sọ̀rọ̀ ara àpèjúwe tó lè tí ó yí ọ oní àná pé bíbí ni wàá bí ọmọ rẹ wàá bí ọmọ rẹ tán o sì tọ́ ọmọ rẹ ọ̀ràn lọ sílé ẹ̀kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ ó sì ńlá ọmọ wa owó tí wọ́n ń pa yìí ọwọ́ ajẹ́ pé ará àta owó sàánú owó ṣe dáadáa sí ọ̀ràn tí ìyá rẹ̀ bàbá rẹ̀ kí ni ìyá àti bàbá ọmọ sí wọ́n mọ̀ pé ọlọ́mọ náà ti ara láti dànù èmi bàbá ẹ̀ èmi nìyá ẹ? bẹ́ẹ̀ làwọn bàbá ọmọ wí wa yóò mi ní rántí nìyí. ṣé ẹ ní padà gbé báwo wá lọ lọ́rùn ẹlẹ́dà ọlọ́run wa wa kọ̀ láti sìn wa ọ̀ wá ṣe díẹ̀ wọ́n ń nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ ọ̀dà àdúgbò ronú nítorí pé tí èèyàn bá sí màá ṣe nǹkan bá ti lè ó túmọ̀ sí pé ẹja ronú jàmá o ẹja ronú tí wọn bá débi tó ti lálẹ́ yìí wọn bá da rẹ borí kó ronú tí bàbá rẹ lọ́dọ̀ ọmọ àbí ìyá rẹ wọn ọ̀dọ̀ àwọn kan ṣeré ìfẹ́ ni ọlọ́mọba ní kí wọ́n dé pẹ̀lú ojú I was not created by my dad not by my, my mother. bàbá mi àbí àmì kọlọ dá mi ṣùgbọ́n àwọn ní sábà fi tí wọ́n fi délé ayé ókè ọba kan bẹ tọ́ bàbá àti ìyá mi tó tún dé mi náà òun náà ní kí ni ẹlẹ́dàá gbogbo nǹkan orúkọ rẹ̀ ń jẹ́ òun gbọ́dọ̀ sí nǹkan mí lẹ́yìn rẹ̀ òun gbọ́dọ̀ ọ̀dà àmú àwòkù díẹ̀ káàdì oníkan láàmà wọ́n yé sí lọ́ọ̀ nítorí kí wọ́n fẹ́ lówó èyí sí lọ́ọ̀ nítorí kí wọ́n fẹ́ lálù èyí sí lọ́ọ̀ kó lè bá àrílé kọ́ èyí sí lọ́ọ̀ nítorí kó lè bí ma èyí á máa sí lọ́ọ̀ nítorí kí ojúṣe èèyàn tí ọlọ́ọ̀tọ́ da oníkan wálé ayé wá sí lọ bọ́bá wù yóò fún ẹ lówó bọ́bá wù yóò fún ọmọ nì bọ́bá wù yóò kọ́lé fún ẹ bọ́bá wù yóò fún ọmọ nì lé kọ́ tọ́ba wù yóò fún ẹ lọ́mọ tọ́ba wù yóò yọ ọ látàn tọ́ba wù yóò sè ọ látiwájú tọ́ba wù yóò sè ọ lérú ẹ̀yìn tọ́ba wù yóò ọga tọ́ba wù yóò ọ lẹ́ni kúkúrú sábà wà pé ẹ mọ̀ ń sìn mọ̀ ń sìn mí lówó owó kíni owó òrégbè kíni. lóbi wa jẹ pé ẹnìkan tán ọjà pé tó bá ti darapọ̀ mọ́ wa ó máa lówó tó bá ti darapọ̀ mọ́ wa ó máa lọ́lá tó bá ti darapọ̀ mọ́ wa ó máa ga òyìn ló náà lọ́wọ́ abọ́wá pé ẹni kúkúrú lọ́lọ́mọba kọ́ jẹ́ olùsí ló kù tọ́lọ́mọba kò ní ní kankan rọ́lá. eléyìí túmọ̀ la gbọ́dọ̀ sùn àríṣe àríṣe ọlọ́run la gbọ́dọ̀ sùn ọlọ́run arímọ́tògùn arímọ́tògùn ọlọ́run la gbọ́dọ̀ alọ́ta alọ́ta ọlọ́run la gbọ́dọ̀ sínú kọ́ńtẹ́ǹtì pé kí náà lọ gbọ́ta rẹ̀ ẹgbọ́rọ̀ sáájú àná kí náà gbọ́ta rẹ̀ wáyà bàbá rẹ̀ lọ́ta rẹ̀ bàbá ní kí náà jó bàbá ẹ̀ kí náà lọ gbọ́ta rẹ̀ màmá ẹ̀ lọ́ta ẹ̀ oní kí náà jó yẹ ẹ̀rẹ́ rí nǹkan bẹ́ẹ̀. tó lábẹ́ òfin ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní mi dá lè dànù lẹ́yìn tí dá èèyàn lásán àbí torí kí wọ́n lè máa jọ́sìn fún un. gbogbo ohun tó ti torí rẹ̀ wá láyé ẹni kò lè sin lọ́n ètò kò lè sẹ́ lọ́n ètò kò lè máa ṣe ra nǹkan máa ṣe régbè wọ́n máa ṣe rádaràda pálapàla káyé ètò ìtọ́lọ́ ti torí rẹ̀ dẹ́ nìyẹn ọ̀dọ́ kò lè bá wa tẹ̀sí ni kò lè bá wa tẹ̀sí. owó ilé ayé nǹkan ilé ayé tí ọba ti ràn ọ́ lọ láti sin lọ àdánwò nù.

fáwọn mẹ́fẹ̀ẹ̀fà tó wà ńlẹ̀ ti o wà àbúrò lẹ́ni fi sẹ́mà èyí tó wà sẹ́mà ní kọ́mẹ́sì wà á na ọ̀hálẹ́mùká wà á na ọ̀hálẹ́mùká dàwátẹ́yì èmi ò fi àdúrà méjì màá fi mọ́ fa asilámà alḥusayn lọ́ba gbẹ̀sì islam wà á lẹ́mọ̀ ọ̀hún nàbí yìí sọ́lọ́láhu alayhi wa alayhi wa sẹ́lẹ̀mà ànyàkùn. anabi wa kọ́ ládùá yìí allahumma alhimni rushdi waqini sharra nafsi adúlá lálẹ́lẹ́ yìí allahumma alhimni rushdi waqini sharra nafsi ayakele yìí ọbẹ̀ náà adúlá ti gbogbo mùsùlùmí ọmọ ẹsẹ̀ lójoojúmọ́ allahumma alhimni rushdi waqini sharra nafsi ṣé gbogbo wa ti ha. اللهم ألهمني رشدي وقني شر نفسي والله أدعو الله اللهم ألهمني رشدي اللهم بنامي مامي ونمامي فجلسنا وقني شر نفسي لامي nínú aburú ẹ̀mí mi sẹ́mọ̀kọ́ ẹ̀mí wa ó máa ń kó wa lọ sí ti di ọ̀dà ọlọ́ọ̀nì kan lọ́ka pẹ̀lú torí ẹ̀ àwa ń bẹ lọ lami sọ́mi níbi aburú ẹ̀mí àdúrà yìí ọ̀yẹ̀ tí gbogbo wa ká fi fún àwọn àdúrà tá a wà máa dùn allahumma alhimni rushdi waqini sharra nafsi allah ọmọ yẹn sùn jẹ ẹni o ẹrí nǹkan ọ Ìdírísà ẹbẹ ẹrí nǹkan mẹ ìgídá ni ọlà pọ ẹbẹ ẹrí nǹkan mẹ. اللهم الهمني رشد وقني شر نفسي وما ديالي رلولا او باوي ابو كنياو اللهم اها عبد الرزاق وي كاكو يقولوا لو ابو الفيريا اللهم خيرين كم àdìrí tú àkàrà tú ẹkù mu'ad shabra jayi muhammadu ẹ̀rí nǹkan mọ́ àti ìdíje adi wíkà زين اللهم نعم إبراهيم عبد السميع اللهم irú ròmbòrò abẹ́rẹ́ rí nǹkan fẹ́ èsì yorùbá ń pè ní irú ròmbòrò nìyẹn allahumma àní ibrahim ọmọ àtúntẹ̀mí ẹ̀hẹ́ ẹ̀yà wà abdulhayi allahumma. ريم تامة ده ريم تامة ده يعني صح اللهم ألهمني رشدي وقني وقني شر نفسي ما إلى النبي محمد صلى الله عليه وآله وسلم إلى arákùnrin ní àdúrà méjì allahumma alhimni rushdi waqini sharrana tẹ́lẹ̀ yìí náà ó ń bẹ nínú àwọn àdúrà ilé ìtọ́jú kí gbogbo akámójútó lójoojúmọ́ àdúrà kan náà tún wà sanabi wa muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ ali ibn abi talib radiyallahu anhu. kọ́ máa ṣe lórí gbogbo àdáwọ́lé rẹ̀ a nílé rìlíìsì eléyìí lónìí torí ìta rìlíìsì máa rẹ̀ ha àbẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn ó sì máa ná nǹkan nàkúnà kọ̀dá o kí ẹ ná nǹkan nàkúnà báwọn tí ò ní wúlò kọ̀dá tòun bẹ́ẹ̀ bá tó há lákòókò àmúmi tí arúnà bá kọ́ ni àwọn ẹni tí ń ṣe agbọmọgbè lẹ́yìn àwọn kan máa jẹ ní ìgbà ọ̀rẹ́ ibrahim mẹ́sìn ọlọ́run olùkọ́ ẹ̀rí ìtọ́jú muhammadu ìrọ̀lá tí kì í gbá ẹ̀mọ́ ẹ̀ ayálé kọ̀ọ̀kan ẹ̀rí nǹkan bá ọmọ àmímì àmímì kí ni màlẹ́kà fẹ́ kọ́ ni Allahumma Allahumma Jibrila gbogbo àwọn bá bọ àwọn olódò nìyẹn Jibrila Jibrila ẹ̀rí nǹkan bá tẹ bá ti di táwọn èèyàn bá máa ń ta sẹ́yìn nígbà tí ń kẹ́kọ̀ọ́ àmì báwọn olódò nìyẹn àbí òye wa ẹ má bí mi léèrè mí ní dáhùn ìtumọ̀ rẹ̀ àwọn ọmọ tẹ́lá ti rí wájúwájú yẹ àwọn rẹ́dì láti pẹ́ àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ wá bá ní wo náà ìka fi lójú àwọn ọmọ ká sẹ́yìn tọ́ allahumma alhimni rushdi waqini tọ́. عبد الملك ẹ̀rí nǹkan mẹ́ ọ wá wí wá hanif fà orúkọ Abdul Malik ọ mọ́tòǹsì eré ti kọ́ orí ẹ̀ tọ́jọ́ bá wọn ọmọ ti dàrí ìdí òru adúlórí sábà àkọ́kọ́ anábìyàn sallallahu alaihi wasallam. ìgbà tí ó pe arákùnrin yìí fẹ́ràn kí n ti ń ṣe kankan náà fi bá a sọ̀rọ̀ ń sin ọlọ́run méjì òun gángan fúnra ara rẹ̀ sì mọ̀ pọ́kàn wúlò ju gbogbo yòókù lọ mẹ́fà yòókù they are just rubbish ẹyọ̀kan ló wúlò ah, kí ló dé tó ní sẹ́mọ lórí ètò wúlò kó fa àwọn rubbish sílẹ̀ fún rubbish nítorí ṣẹlẹ̀ àwọn náà àgbọ̀dọ̀ kúrú ẹnu níbi àti fún káàkiri sẹ́sìn islam nítorí pé kẹ́yìn ọba pẹ́ ní tí èsè mùsùlùmí sẹ́sìn islam ó ń ṣetán láti pè yín pé kẹ́yìn náà di kékeré ìbẹ́ yìí náà rí ní káàkiri tó ẹ kẹ́yìn ó pè sẹ́sìn islam ìgbà tẹ́yìn jáfara àwọn ọmọ pè yín pé kẹ́yìn náà wá ti kékeré torí délé mùsùlùmí wọn àgbọ́dọ̀ sínú láti pè yàn sẹ́sìn islam eléyìí ò sì sínú nǹkan kí òun ọ̀fẹ́ wọ náà àjẹpẹ́ abilé tẹ̀sán gba islam kó lè bàdà gba islam kó lè bàdà pípé náà fa àwọn bàbá wa táwọn bàbá wa fi di mùsùlùmí pípé náà fi bàbá bàbá bàbá bàbá bàbá wa tí wọ́n fi di mùsùlùmí pípé làwa náà gbọ́dọ̀ pẹ̀lú mi tí ó fi di mùsùlùmí tọkọtínú kan àti títọ́ máa tinú tó nílò pé ọ̀sẹ̀ ti sàn án gbàdé ti pọ̀ gbádùn ẹni tí ń pè yàn gan pé kí wọ́n wá jókòó dì wọ́n lọ gbà lórí rẹ́díò wọ́n ń ké lórí rẹ́díò kátó wá fẹ́ni tó fẹ́ pè yàn pé wá wà lùjánà má wọ̀ wá wà lùjánà má wọ̀ tó wá lè tì ọ́ lẹ́nu ọjọ́ bó ti ti kárí. tọ́ اللهم ألهمني رشدي وقني شر نفسي tọ́ nínú àwọn àmì tó wá nínú àmì dábìdá nàbì Muhammad sallallahu alaihi wasallam àti dábìdá àwọn sàhábì rẹ̀ mọ̀ tó ti wá nù àwọn tírà tó síwájú annahum yasjuduna bil ard wa yaz'umuna anna ilahahum fis sama' ẹ máa gbọ́ nù ròyìn àwọn mùsùlùmí o yasjuduna bil ard àwọn forí kalẹ̀ tẹ́ẹ̀rí mùsùlùmí kàdé forí kalẹ̀ kò sí o ó fòrúfú là ń forí kalẹ̀ àbí Allah. Allah ẹni tó bá wá pọ̀ láti forí kalẹ̀ fún Allah yóò forí kalẹ̀ fún Ẹni tó bá pọ̀ láti forí kalẹ̀ Allah yóò kalẹ̀ fún náà máa kalẹ̀ fún tó sọ pé lókè gbogbo nǹkan lọ́wọ́ bá wọn wà náà là ń sọ lónìí bẹ́ẹ̀ mọlọlọ ẹlẹdàá wa òkè gbogbo sọmọ òkè gbogbo sọmọ Abu Dawud rahimahullah ó gbé àdìsí kan jáde nínú tírà rẹ̀ igbó anabi Muhammad sallallahu alayhi wa sallam oní innama bayna sama'in ila sama'in masiratu kada wa kada dájájú láàrin sámà kan sí sámà kan ìrìn iye ìgbà báyìí sígbà báyìí ní bẹ láàrin wa láàrin sámàkà sí sámàkà nínú hadithi mi ìrìn ọgọ́rùn márùn ọdún ní bẹ láàrin sámàkà sí sámàkà five hundred years dábàá fi dé sámàkeje ìrìn ọdún mélòó nù three thousand five hundred years ó tún ju bẹ́ẹ̀ lọ nítorí pé láàrin sámà sí sámà five hundred years láàrin sámà mi sí sámà mi five hundred years láàrin eléyìí náà tó mi five hundred years anábì wa sọ pé gbogbo sámà kọ̀ọ̀kan ní nípa rẹ̀ òun náà jẹ́ ìrìn five hundred years sámà kan yìí àlàbùtọ́ wà láàrin rẹ̀ sí sámà mi five hundred years ní nípa sámà kàkà five hundred years ó dé one thousand years àjẹpẹ́ three thousand five hundred years tá à ń sọ yẹn ó dé lò ó dé seven thousand years lọ́ba lọ sí sámà kejì ah, èèyàn gbà ó ti kú kú kú kú kú kú kú seven thousand years wọ́n kẹ́ bí táàgì lóòrè tí mà bóyá ó lò seventy à ń sọ̀rọ̀ seven thousand years torí di eléyìí eléyìí ni bí sáma ti jìnnà sí wa tó ọlọ́run bá wa ń bẹ lókè sáma keje sáma méjèèjì subhanallah tó. وفوق ذلك العرش إنه حديث ní òkè sáma méjèèjì òkun láwà bẹ òkun ọwọ́ àlókè sánmà méjèèjì wa fawqa dhalika al-'arsh lórí òkun yìí báyìí làgọ́ ọlọ́ọ̀lọ́run ọba wà wallahu subhanahu fawqa dhalika ọlọ́run ọba wa ọba mímá wọn abẹ lókè àgọ́ láì ní òkè sánmà méjèèjì kí ló wà bẹ́ẹ̀ òkun ńlá lókè òkun láàyè àga ọlọ́ọ̀lọ́wọ́n ọba wa ní òkè àga ọlọ́ọ̀lọ́wọ́n ọba wa ọlọ́wọ́n ọba ọlẹ́dàá wa ọlọ́ ọjọba wọ wọn àdìsí wọn ọ̀rọ̀ wà lórí wọn tí wọn fẹsẹ̀ rìn lẹ àbí wọn fẹsẹ̀ rìn lẹ tó gbogbo orú àwọn eléyìí wọn bẹ ẹnu tẹnu àwọn olùmọ̀ wa kò lórí àwọn tẹlifù sọ àrẹ àwọn aṣíwájú wa rere wọ́n sì gbà wá ẹnu wọn kò lè lórí tọ́ wọn ò sọ pé kò rí bẹ́ẹ̀ wọn ò sì tún tùkùtù wọn ò yín lọ́rùn wọn ò fún tùmọ̀ kí tùmọ̀ torí ẹ̀ àgbàgbọ́ bẹ́ẹ̀ àwọn náà gbàgbọ́ wọn bí imáàmù Malik léèrè wọn ni Aba Abdillah Ar-Rahman ala al-arsh كيف استوى أني وإمام مالك آية سواني سورة طه lọ́sọ̀ pé ọlọ́run ọba aláàánú ti lọ òkè àgọ́ ọlá rẹ̀ ló ti dọ́gba lé báwo ló ti tètè dọ́gba yìí fàkàlì málìkù والكيف غير معقول báwo ló ti tètè dọ́gba làákà ìwò lè má wal-īmānu bihi wājib káti gbàgbọ́ kó ti dọ́gba lókè àgọ́ ọlá rẹ̀ ńkọ́ ọ̀ràn ẹ̀ ni was-su'ālu anhu bid'ah káma béèrè báwo ló ti tètè dọ́gba ńkọ́ àdáda lẹ̀ ni thumma amara bir-rajuli fa ukhrij Málíkù wá pàṣẹ ẹgbẹ́jáde ẹgbẹ́jáde ìyẹn ọkùnrin pẹ̀lú ìjẹba àwọn sẹ́ni kẹ́rẹ́ bá béèrè béèrè kí béèrè ẹgbẹ́ ẹgbẹ́ jáde kálukú sinmi torí pé ń béèrè ní kò sọ́nà fún wa láti mọ̀ báwo lọ́lọ́run bá wọ kó lọ́wọ́ rẹ rí ẹgbọ́ béèrè bá a nítorí lè mú wa dáhùn béèrè yẹn oníkọ́jà pa àrírí àṣírírí ẹnì kan ò sí rírí kó ròyìn rẹ̀ fún wa kó lóṣù wa fẹ́ ròyìn ọwọ́ ọlọ́ọ̀ a sọ pé ọwọ́ ìtumọ̀ rẹ̀ pamọ́ sí wa báwo lọ́wọ́ rẹ̀ rí làákà ò lè mọ̀ kágbàgbọ́ pọ́ lọ́wọ́ ọ̀ràn yẹn ni ká máa ṣe béèrè nípa báwo lọ́wọ́ rẹ̀ rí àdáadáa rẹ̀ ẹni ibú ni ọ́ jáde ọjọ́ ló ti ṣe jẹ́ mọ́ ẹ̀rí fáwọn aṣíwájú wa rere wọ́n ifá yìí lẹ̀ fún rọ́bìṣì ifá yìí lẹ̀ fún málìkù gbọ́n jáde bí omi tí ọ̀dà ó ní wọn gbọ́n jáde bí ẹran tí ọ̀dà bẹ́ẹ̀ tọ́ nínú àwọn ìròyìn ọlọ́run anáwó mọ̀tẹ́kẹ́lẹ́ mọ́ bí ó náà ní pé láti láéláé bá ti máa kò إنما أمرنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون àti ọlọ́run gbogbo ńtọ́lọ́run bá ń fẹ́ kọ́ sẹ́ kò ju kọ́ sọ fún kíkọ́ sẹ́ kó sì máa sẹ́ lọ. ọ̀rọ̀ ọlọ́run ó máa mú kẹ́ni tó bá fẹ́ gbọ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ anábì musa gbọ́ torí ẹ̀ lásán pa anábì musa ní kíni kalimullah ẹni tọ́lọ́run ọba bá sọ̀rọ̀ ọgbọ́ tààrà. láì jẹ́ pé gàgà ń bẹ láàrin rẹ̀ àtọ́lọ̀ màláìka jibril òun náà gbọ́rọ̀ ọlọ́run tààrà láì jẹ́ pé gàgà ń bẹ láàrin rẹ̀ àtọ́lọ̀ bákan náà àwọn ìtọ́lọ̀ wọn bá ti yọ̀ǹda fún nínú àwọn màláìka àtàwọn ọlọ́run àwọn náà tún ọlọ́run ọba tààrà ha ọlá ńlá ni kéèyàn ọlá ńlá ni kéèyàn gbọ́ ọ̀rọ̀ lọ kéèyàn gbọ́ ohùn ọlọ́run ẹlẹ́dàá wa torí ẹ̀ ló ti jẹ́ pé kọjọ́ra wọn ẹni tó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tààrà àti ẹni tó gbọ́ láti ẹnu ẹni tí wọ́n gbọ́ àti ẹni tó gbọ́ láti ẹnu ẹni tí wọ́n fi ránṣẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́run ti ń kọ́ rọ́sọ̀rọ̀.

mo rò pé wa àmọ́ nàbí musa ọgbọ́rọ̀ ọlọ́ta wa ma kana li basharin an yukallimahu Allahu illa wahya aw min wara'i hijabin aw yursila rasula fayuhi bi'iznihi ma yasha kò sí fún èèyàn ike kọlọ wọn kọ sọ̀rọ̀ tààrà ẹyàtọ̀ kò fi wáyé ránṣẹ́ sí ọ ẹbí kọ ránṣẹ́ sí ọ yóò fi wáyé ránṣẹ́ sànàbí tó àbí kó jẹ́ pé ànábì ni ó ti fún ọ. ìjọba wọ ọlọ́run máa fi ọ̀rọ̀ dáa mọ́tòló wọn bá á ah! ọlọ́run ṣe ta àwọn ìjọba sọ̀rọ̀ tààrà ọlọ́run bá ànábì ọmọ tààrà ní ìgbà tó gbé ànábì náà lọ sí sánà gba sọ láti bá sọlá ẹ̀sẹ̀ àádọ́ta sọlá ọlọ́run wa dínkù ó dínkù ó dínkù ó mélòó forty five ó fi wá sẹ́kù five táwọn èèyàn five náà àbí wọn mójútó ọ̀daràn lọ́pọ̀ nínú fifty wọ́n mú forty five kù five tó tún kù náà kọ́ àwọn ọ̀daràn tó pọ̀ ọlọ́run mo fi Musa sọ. ó tún ní five náà pọ̀ because ntọ́lọ́run fi rán sáwọn ọmọ Ísírẹ́lì kò tó five fún òfin táwọn èèyàn tí ó lè sí ànábì wa lọ́wọ́ sọ pé no going back fifty minus forty five remaining five kí n tún wá lọ sókè ya rọ́bì ẹ tún mú ká ọlọ́mọdé ẹni tí ọba ti ṣe iná dára ni mo rò pé ọgẹ́tẹ̀. tó ń fi ti láti ráre ọ̀làsọ́ dápọ̀ wà lásán ńlá abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin Ramadan náà lé lóde mùsùlùmí ọ̀daràn jùmọ̀ àjẹǹde mùsùlùmí ọ̀daràn ìdí jẹǹde mùsùlùmí ọ̀dágun gbogbo kò síbi tó gbà ẹni tí ò bá ti mójútó yóò fi gbogbo nǹkan rárẹ̀ níwọ̀ gbaa. ìgbà tó lọ́wọ́ bí lọ́ọ́ ti sọ́nà ọlọ́run bá anabi náà kọ́ kalimullah anabi wa muhammad sallallahu alayhi wa sallam kalim allah kalim bimacna alladhi kallamahu allah ìtumọ̀ rẹ̀ nígbà ní tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ tọ́ bákan náà nínú tá a tó gbọ́dọ̀ gbàgbọ́ oníkọlọ ọbọ bá wọn mú mi ní sọ̀rọ̀ tó bá ti dọgbẹ dàgbé yá àmọ́ àwọn náà bọ lọ sọ̀rọ̀ Ọlọ́run dàpọ̀ sí wa lọ́kàn nínú wa. ọlọ́run ọba yọ̀ǹda fún wọn wọn sì lọ bẹ ọlọ́run ọba wò ọlọ́run ni ọ̀kẹ́lẹ́mọ lọ́ọ̀hún Musa tẹ́kẹ́lẹ́ máa ọlọ́run bá nàbí Musa sọ̀rọ̀ ní pàápàá ìbánisọ̀rọ̀ talọ́ba ẹnìkejì sọ̀rọ̀ ọlọ́run lọ́ba Musa sọ̀rọ̀ kí ẹ ti pé Musa bọ́lọ̀ sọ̀rọ̀ ẹ̀bí ẹ̀yin náà bọ́lọ̀ sọ̀rọ̀ dúdú kí ni bàbá ránú pẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ pé bàbàrà ní tá a bá wò mùsùlùmí sí káfìrí káfìrí ọ̀lọ́nà tó ti lè bọ́lọ̀ ṣọ. ẹni tí wọ́n ti sọ láti nìkan ní rọ́lọ̀ ń bá sọ̀rọ̀ nínú àdìsá nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní innal musalli idha qama yusalli fa innama yunaji rabbahu falyanzuru ahadukum kayfa yunaji ní ìgbà tẹ́ni tí ń ṣe sọ láti bá dìde dúró tí ń ṣe sọ láti ẹsẹ̀ ní ń bọ́ bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ kóníkálukú yóò wọ báwo ló ṣe ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ eléyìí ò sí fẹ́ni ká àbẹ tí má ti sọ láti. tọ́ lẹ́yìn eléyìí ọlọ́run bá ní yá Musa inni istafaytuka ala an-nasi bi risalati wa bi kalami. ìwọ Musa mo ti sọ ọ́ lẹ́sà lórí àwọn èèyàn pẹ̀lú iṣẹ́ tí mo fi rán àwọn iṣẹ́ tí mo fi rán àtàwọn ọ̀rọ̀ tí mò ń bọ̀ sọ. ní ti Musa fi yàtọ̀ sí gbogbo èèyàn ọlọ́run ti fẹ́ràn ó sì bá sọ̀rọ̀ ajẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni ọlọ́run bá wa ọlọ́run ni minhum man kallama Allah ọ̀nbẹ́ náà àwọn anábì ọlọ́run tó lọ́n bá sọ̀rọ̀ ọlọ́run sọ̀kọ́ ma kana li basharin an yukallimahu Allahu illa wahyan aw min wara'i hijab ọlọ́run sọ pé falamma ataha nudiya ya Musa ní ìgbà tí Musa alayhi salam tó sì ti sọnù tó tutù mu ó ní adáko ẹdúró tèmi bíi inni anastu náà làálí àdínkù minha bìkọ́bẹ́sì àwọn ẹ̀jìnà àlẹ́ nàárì hódà ẹdúró tèmi níbí bóyá màá bá yín rí ògùn náà mú wa níbi iná tí mo rí lọ́ọ̀kan yẹn àbí màá tẹ̀ rẹ́ ni kí ọ̀nà mọ̀ wá nígbà tí mo bá débẹ̀ wọ́n ní nǹkan ìyàlẹ́nu. ó ní pé musa nìkan ló rí ìmọ̀lẹ̀ ìyàwó rẹ̀ orí àwọn ọmọ náà rí wọn nítorí pé lẹ́yìn nùúrù nùbọ̀ wà ìmọ̀lẹ̀ jíjà nàbì ànábì ọlọ́run nìkan ló lè rí èèyàn ya pẹ́rẹ́ ò lè rí tọ́ ànábì musa alayhi salam wá débẹ̀ níbi tóórù sẹ́yìn náà nígbà tó débẹ̀ ọlọ́run ọba bá pè é pẹlẹ́mà ádáhà ní tí musa débi náà yìí. نودي يا موسى أقوي بكي وموسى النداء ويعطي كلام النداء هو الكلام بصوت مرتفع ọ̀rọ̀ta sọ pẹ̀lú kó agbóhùnsókè ni wọ́n ń pè ní nìdá yẹn ni kọ́ lọ́wọ́ a máa sọ̀rọ̀ jẹ́jẹ́ ọlọ́run a máa sọ̀rọ̀ tí ò jẹ́ jẹ́jẹ́ a máa sọ̀rọ̀ ní pẹ̀lú ohun tó lọ sókè gbogbo ẹ̀ lọ́lọ́run bá máa sọ. nùdí yaya musa wọ́n pè pé wà musa inni ana rabbuka èmi lọ́lúwa rẹ̀ báwọn ọlọ́run bá bá sọ̀rọ̀ for the first time àkọ́kọ́ ntọ́lọ́n ti ṣe àgbéga fún musa olùkọ́lọ́n bá sọ̀rọ̀ sọ́kìlẹ̀ àìnáàlẹ́ yìí kà bọ́bá tààrẹ méjèèjì sílẹ̀ ẹ̀dùdẹ̀dùdẹ̀ bọ́bá tààrẹ méjèèjì sílẹ̀ ìnàkàbílwádìí mọ̀kọ́dẹ́sẹ̀ wá àyètúmọ̀lùwà ọba darẹ lẹ wọn máa tẹ kẹbi ẹmí nìkan ya musa kí ni bẹ lọ́wọ́ tún rẹ yẹn Ọlọ́run ti ma àmọ́ lọ́wọ́ bá ló tún bí yẹn ọlẹ ìyá àbáyé pọpá mi ni àtẹwọ kẹwọ àrẹ yìí hà wọn máa fẹ yín tọba rẹ wà àhóṣe ha àlẹ ọgánà mi wọn máa fi ń já koríko fáwọn ẹran mi wọlé yẹn fi hà máa àríwó ọ̀kọ́rọ́ mo tún láwọn àǹfààní mi tí wọ́n máa fi ṣe ọ̀rẹ́ alqihaya mú ọlọ́ni sọ sílẹ̀ wà alùpọ̀ mú sábà sọ̀kọ̀ pa sílẹ̀ sẹ́yìnà hìyà àyè tó ń tẹ̀sà kọ̀kọ́ bá di jòfì ń sá tí ń rìn lọ mú sáfẹ́ túlẹ̀ kọ́ni kúndà ọlọ́ni mú sanuciduha sirataha al-ula àtàkpadà tó kó ti wà tẹ́lẹ̀ gbogbo ilé ọ̀rọ̀ ọlọ́lọ́mbà lọ tààrà. torí ẹ̀ Musa kalimullah sọ́kà uh, alayhi salam tọ́ báyìí la nàbì Musa alayhi salam ọlọ́wọ́n bá sọ yìí pé ọlọ́wọ́n tó ń bá sọ̀rọ̀ ó ní inni ana Allahu la ilaha illa ana fa'budin èmi ni Allah kò sí ọba mi tọ́tọ́ láti kò tó dọ́sí fún abẹ́ mi nìkan èmi nìkan ní kọ́ ọ̀yá máa kò sì tọ́ kẹ́nìkan sọ ọdún ẹ̀ tẹ́ ìbá sọ lọ kẹ́nìkan sọ pé ìnáni àràwọ èmi ni ọwọ sẹni kan bá sọ̀rọ̀ ẹnu rẹ̀ ọjà ni ẹrí fìrà ọ̀nà tó sọ̀rọ̀ ẹ síbẹ̀ ẹrí tó ṣe ọ̀nà rẹ̀ gbọ́kọ́mọ́ àdá ó lọ lọ́lọ́wọ́ ayé tọ́gbà síbẹ̀ ẹrí tó ṣe ẹrí tó ṣe parun ọtẹ́ẹ̀lì yakata yakata ló kú ọ̀daràn nínú òkun ńlá nígbà tí ikú wa dé fìrà ọ̀nà rẹ̀ lọ ọmọ ọmọ ọmọ ntú anáwó dá ìlà ìlẹ̀lẹ́dẹ́. آمنت به بنو إسرائيل قيل وأنا سكن malayika jibril ni tó bá gbọ́ àti ọ̀sọ̀rọ̀ na àti ọ̀nà bẹ́ẹ̀ jọ ẹtí mọ̀ gbé na mọ̀ mọ̀ ó ti àmọ́ àbò lẹ́nu pé wọ̀ ọ́ sọ pé kí ni ó lóun á gbàgbọ́ báyìí o pé kò sọba mí tọ́tọ́ láti kó dodo jọ́sìn wọn àfi dáhùn ọmọ ìsírẹ́lì gbà èmi náà ti wá ó ṣe ti gbàgbọ́ tẹ́lẹ̀ torí di eléyìí eléyìí túmọ̀ sí wípé tí èèbá ṣe Allah ẹnìkan ọ̀gbọ́dọ̀ pera rẹ̀ ní Allah. Abdullahi bin Mas'ud radiyallahu anhu oní idha takallama Allahu bil wahy sami'a sawtahu ahlu as-sama' tí ọlọ́run ọba bá ń sọ̀rọ̀ nípa aṣẹ́ tó fẹ́ fi ránṣẹ́ gbogbo àwọn ẹni tó wà sọmọ ọmọ fún wọn lọ ṣùgbọ́n àdéhìí wa àdéhìí yẹn wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ àti ọ̀nà níbo ni mímú nìkú ìlú ti máa ń ti tẹ̀lé ní sọ̀rọ̀ àdéhìí yẹn tó wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ àti sọ̀rọ̀. abdullahi ọmọ onayin ona gba ìgbà wọ̀rọ̀ wa látọ̀dọ̀ ànábì muhammed sallallahu alayhi wa sallam oni yaxṣuru allahu alqalaa'iqa alqiyamah ọlọ́run bó kó àwọn ẹ̀dá jọjọ́ gbẹ̀ndà òkèèyàn ọ̀rọ̀ọ́dẹ́n ní ìhòòhò ọ̀fẹ́ẹ́dẹ́n láì ní bàtà lẹ́sẹ̀ gbórúlá pẹ̀lú àdọ̀dọ̀ nídìí bóhùnmá láì jẹ́ pé wọ́n lọ́gbẹ́ lára fọyọ́nà àdéhìm ọlọ́run wàá képe wọn bísọ́ọ̀sì pẹ̀lú òǹkan yẹsùmáhùhù máa ń kàmá yẹsùmáhùhù máa ń ẹni tó dín ẹni tó dín náà gbọ́ bí ìwọ tó súnmọ́ náà ti gbọ́ ẹnìkan ò ní gbọ́ ju ẹnìkan lọ. ọlọ́run á sọ pé anal malik èmi ni ọba anatẹ́gíàn èmi lọ́ba tí ó sẹ̀sán èmi lọ́ba tí ó sẹ̀sán kéde kí kò bímọ bí ẹ̀sán rọ́bìṣì tí yorùbá máa ń sọ yẹn ó bí ẹ̀sán dání àwọn tó bí ẹ̀sán gbogbo rọ́bìṣì yẹn ló bá wọn sọ ọrú ẹ̀ ọlọ́run ọba òbí máa yẹn kọ́ òbí kò bí nǹkan kan àwọn ni wọ́n gbà wá ni wọ́n gbà wá àwọn olùmọ̀ nípa hadith níta nílò mbẹ́ ọ̀fà yunadihim bi sawtin yasma'uhu man ba'uda kama yasma'uhu man qarib ọlọ́wọ́n bó pè wá pẹ̀lú òun sẹ́ni tó dì náà gbọ́ gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ kò sí gbọ́ nínú àwọn ẹ̀gbà wa mi kánàbí musa alayhi salam ní alẹ́ ẹjọ́ tó rí náà yẹn fẹ́ẹ́ lẹ́kọ̀ọ́ ó ti ní kàyéfì ọ̀pọ̀

èmi ò sì rí ibi tó ọ fàáyínà ẹsà ń bọ lọ wà ànábì musa sọ bá wàhálà ọlọ́run wa sọ pé ana bọ̀ bàkà òkè rẹ mọ́ wa wa amànàkà àtiwájú rẹ wà á yẹmi níkà máa bẹ lọ́tún rẹ wà á ń ṣèmá níkà máa bẹ lóṣì rẹ fàálì wa anna hadi ṣẹfẹ látàn ilà lílà ìtàárẹ ànábì musa àmọ̀ kó gbogbo ntí òǹgbọ́ yìí ọ̀sẹ́ni tó lè wà bí àkọ́kọ́. torí bọ́ gba wájú yọ ọlọ́run lọ́ọ̀bà bọ́ gba ẹyin yọ ọlọ́run lọ́ọ̀bà bọ́ yọ ọlọ́run lọ́ọ̀bà bọ́ yọ ọlọ́run lọ́ọ̀bà bọ́ yọ ọlọ́run lọ́ọ̀bà yọ torí kọ́ ká gbogbo nǹkan pẹ̀lú ìmá rẹ̀. sọ̀rọ̀ wọ ọlọ́ni mọ̀ ń gbọ́ amkẹlẹ́ mọ̀rọ̀sọ́rí àbọ̀rọ̀ ránṣẹ́ rẹ̀ màláìkà ọ̀là bẹ́lkẹlẹ́ miya musa ọlọ́ni rárá yìí sọ̀rọ̀ màláìkà ọ̀rọ̀ mi ni wọ́n mú ká ń gbọ́ ọlọ́ọ̀bọ̀ ìfọ̀ eléyìí túmọ̀ sí pé ọlọ́ni ẹlẹ́dàá wa ó sì ọlá ńlá lánàbí wa musa àríyí sẹ́lẹ̀m látàrí kọ́ bá sọ̀rọ̀. ọ̀ràn yẹn ti wá ní ká gbàgbọ́ pé ta ni ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ bó bá ti fẹ́ ní gbogbo ìgbà tí ìgbà tó bá fẹ́ ọ̀rọ̀ ọlọ́run ti pọ̀ tayọ pápọ̀ torí pé tí gbogbo òkun àgbá ńlá yìí tọ́ba tó kò fún ńláńlá méje kù. táwọn bá jẹ́ tàdá tí gbogbo gílé ayé wá jẹ́ gègé tá a fẹ́ fi kọ àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba níbi tọ́pọ̀ dé á máa kọ́ títí títí gbogbo omi òkun ọ̀gbẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀bọ̀ òsì ní ta subhanallah yìí ti kọ́rọ̀ ọlọ́run alukurani lásán atawurata lásán alinjila lásán azabura lásán tóhùfù ibrahim tóhùfù musa lásán àtàwọn tíra mi ta mọ arọ ọ̀rọ̀ ọlọ́run làwọn wọ̀nyẹn yìí ti gbogbo ọ̀rọ̀ ọlọ́run yìí ti gbogbo ọ̀rọ̀ ọlọ́run ẹ̀gbọ́n tọ́lọ̀ sọ̀nù innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kún fàyẹ̀kù àti ọlọ́ fún gbogbo ńdọ́lọ́wọ́ bá bá ń fẹ́ kọ́ tẹ kò náà ní kọ́ sọ fún pé kọ́ tẹ kó ti tẹ torí ẹ̀ ìgbà tó dìde dúró kún fàyẹ̀kù rẹ̀ ọlọ́run lọ́gbọ́ ọlọ́ ìgbà tó jókòó kún fàyẹ̀kù rẹ̀ ìgbà tó náwó kún fàyẹ̀kù rẹ̀ ìgbà tó káwọ́ kù kún fàyẹ̀kù rẹ̀ everything nínú ilé ayé yìí ah! ọ̀rọ̀ ọlọ́run pọ̀ tayọ̀ bá a ti lérò. gbogbo ń tá a bá fẹ́ kọ́ tẹ̀ àti ẹwà náà ní pékin nǹkan náà pékin ní náà yà dára pọ̀ náà lọ́wọ́ wa gbọ́ bí àwọn ẹni tó ròyìn ọlọ́run pẹ̀lú tọ́lọ́run kò ara rẹ̀ àwọn tí máa ròyìn ọlọ́run pẹ̀lú dánàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tó tó àmà sọ̀sọ̀kúsọ tó àmà wúròkó látàrí pé wọn kúkú mà náà òdó ti pọ̀ kódò bá ti pọ̀ jù kéde pé èèyàn lè wá mọ̀ ọjọ́ máa ròyìn ọlọ́run kàtàkàtà rádaràdà tí ò ní dùn wọn náà tètè dẹ̀yìn kó wọn bá wa kan nínú wọn sinmi rẹ nínú ẹni ìdí wọn dà ọba kọjá láǹfààní láyé أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Musa aleyhi salam tọ́padà gbọ́dọ̀ rẹ̀ tó kọ́kàn nínú àwọn ọmọ rẹ̀ bọ́ọ̀lù lànàbí Shu'aib àbí kẹsàn ànàbí Shu'aib nígbà tí sàlàyé ìgbà tí ọ̀kan nínú wọn sọ fún bàbá rẹ̀ pé ya abati ista'jarta inna khayra man ista'jarta al-qawiyya al-amin àbí al-qawiyya al-amin bàbá mi gbà lọ́mọdún ẹni tó lóore tó ẹ̀kọ́ gbà lọ́mọ ọ̀dọ̀ náà ní alágbára ẹni tó ṣe fọkàn tán. wọ́n ní obìnrin yìí kọ̀ sọ àsọgbánu nítorí lọ́sọ̀ nítorí pé lọ́jọ́ tó ń kọ́ rí ànábì Musa yẹn tó dé ọjọ́ náà ló náà sọ̀rọ̀ àwọn náà da ẹran wọn lọ síbi tó ti fẹ́ pami fún wọn mu àwọn ò lè pami fẹ́ràn tí wọ́n mú ó rí ìgbà tí gbogbo àwọn darandaran kùnrin bá pami tán bàbá tí wọn tó sì jọkùnrin ti gbó àwọn ọmọbìnrin ló bí àwọn wàá ta kété sí gbogbo èèyàn ó dìgbà táwọn ọkùnrin tó daran wá di odò táwọn bá fẹ́ràn wọn lómi mu tán káwọn tó láǹfààní àti káwọn aràn tí wọn lómi mu táwọn ọkùnrin bá ti wá fún ẹni fẹ́ràn tí wọn mu tán wọn yí òkúta bójú omi nítorí kọ́nọ́bà jẹ́ ìlòkulò lẹ́yìn táwọn bá kó bẹ́ẹ̀ ọ̀wọ́ àwọn ọba tọ́ba dé sẹ́kù lára òkúta tán ti yíbo làwọn ti fẹ́ràn wọn wọn á sọ pé òkúta ní agbára ó wúwo débi pé èèyàn mẹ́wàá ló máa rí anabi musa alayhi salam nìkan ló gbé kúrò lójú so iná ni Umar ibn al-Khattab radiyallahu sọ pé èèyàn ló lè ti òkúta musa alayhi ló ti kó lágbára eléyìí ọ̀sẹ̀ túmọ̀ sí pé musa lágbára èèyàn mẹ́wàá lọ ṣùgbọ́n ẹni tó túmọ̀ sí ni pé tí èèyàn bá wà nù sòrò egun èèyàn máa ń lé lòkulè tí èèyàn bá wà nù sòrò èèyàn máa ń di agbára ni gbogbo tó lè ṣe tára bá tù ọ ló ṣe tára ní ọ ẹ nísìnyí tára ní ẹ ẹ wá gbèrú lẹkùn yín mẹ́wàá lẹ sani ta ló lè wú lẹ́ẹ̀kan náà yọ jọ di àárọ̀ ìlọkùn pẹ̀lú ògbọlọ gbogbo ẹ lórí tó ọba yíyó tó ní lè dá kàgbé má ẹ̀yìn torí pàrọ̀ ti tù ọ́ nìyí kọ́lọ̀ ti tọ̀ mí yẹn. sọ̀rọ̀ kejì ni Musa ti jẹ́ nìkan kàtá wọ́n nígbà tí ọmọbìnrin yẹn tọ́ka nínú wọn tí bàbá wọn nìkan lọ pè wá tọ́fẹ́ máa mú Musa lọlé òun lọ́fẹ́ gáì ẹni tí ó gáìdì yẹ kọ́ wà wájú ṣùgbọ́n Musa ó ní kọ́bọ́ sẹ́yìn kọ́bọ́ sẹ́yìn wọn ò fẹ́ kọ́ wà wájú wọn á jọ lọ òun wà lẹ́yìn musa ń lọ wọn àti musa tí ọmọ náà lé ló di òun àti ẹni tí ó mú lọ lé òun bẹ lẹ́yìn ezeke musa gọ musa gbọn púpọ̀ ni torí kọfẹ wòwò kù ẹ̀tọ́ sí wọn tó ń wòwò kù tọba tí wòwò kù ń dọkàn inú rẹ ò ní dùn ọ̀daràn anabi musa aleyhi salam ó ní dúró lẹ́yìn ó ní tó bá wà kọ náà bìkan sọkùsọ náà bẹ́ẹ̀ má bàa sọ̀rọ̀ sọ̀kùsọ̀nà nítorí bí tí bá tó ti ra ẹyí sápọ̀ tán sẹ́rẹ̀ ní o sọ̀rọ̀ sí ọ ọ ọ ohun rẹ̀ yìí tó ń pọ̀ o sẹ́rẹ̀ kó tètè náà tó bẹ̀rẹ̀ onítọ́ bá kan pé àbá kọ́nà sọ̀kó bẹ̀ subhanallah ẹ́ tó ibẹ̀ ló ti mọ̀ pé ẹni tó ti fọkàtà yìí tó kò túmọ̀ sí bá nàbì Musa lágbára èèyàn mẹ́wàá kan abọ́tìbọ́tì fọ́ọ̀tì náà ẹni tó yẹ pé ó fẹ́ gbin igi ó ti gbin igi tẹ́lẹ̀ kí ló fẹ́ fowó sí ẹ lọ́sẹ̀ fẹ́ gbin bí irú èso wo sọ. So sọ̀rọ̀ kaṣú ò tí ì nígi rẹ̀ tẹ́lẹ̀ kó o sọ fẹ́fẹ́ gbìn dé kaṣú máa ń wù láàrin ìgbà tó gbowó sígbà tó wó di náà. kí ni wọ́n fẹ́ fowó ṣe ọ̀fẹ́ lówó tó ní garanti pé sòsò tí wọ́n bá pààkì rẹ̀ ó kó oṣù ọ̀tọ́ lábẹ́ òsàn lọ ọ̀tọ́ lábẹ́ òsàn lọ. kìíní kan bẹ tó ń pè ní bẹ́yọ̀ sẹ́lẹ̀m ká ta ọjà ká gbowó ká má kó irugbin. ó ní ṣe pẹ̀lú irúgbìn amóúnjẹ wóró tọba jágbẹ̀ òun gbin àgbàdo òun gbin rèé òun gbin ọkà bàbà òun gbin ráì gbin alikama àti bẹ́ẹ̀ lọ kó o ti ta èrè oko kó o ta nínú èrè oko rẹ yẹn kó tó di kó o gbìn kó rárá òní wọn ń pè ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àmọ́ o ó ti wá sọ fún wa iye mútu tó fẹ́ tà ìgbà tí wọ́n sì gbà táwọn òfin ṣọ́ àlọ́ èrè oko ti jáde ńgbà nítorí pé àgbẹ̀ ń bùkátà owó tó fi dáko olówó ń bùkátà àti rọ́jò ọ̀pọ̀ra ìwọ́n ti wá sanwó lásán lẹ̀ láti lè bá àrọ̀ pọ̀ àgbẹ̀ náà ti gbowó kó lè bá rí òkò dá tí o bá gba one million ní lórí pé wọ́n fi ra àpò rẹ̀ sí ọgọ́rùn-ún méjì lápèjọ tó sì jẹ́ pé normally ẹ bá fẹ́ ra àpò rẹ̀ sí ọgọ́rùn-ún méjì kì í sọ̀rọ̀ one million àmọ́ ńgbà tó jẹ́ pé àtàlẹ̀ ló ti san owó rẹ̀ náà ni àgbẹ̀ ó lò láti dáko wọn náà rírà lọ́kọ̀ Islam gbà bẹ́ẹ̀. àmọ́ o ọwọ́ sọ pé màá gba àwọn àpò rẹ̀ sí mi yìí ní oṣù Rajab Rajab ìjọ kẹwàá lóṣù Rajab màá gbà tó gbọ́dọ̀ yẹ Islam gbà bẹ́ẹ̀. mo sọ pé àpò ráìtì kọ̀ọ̀kan. yóò jẹ fifty kg kò sí wàhálà islam gbélé ìwọ̀n lọ pé kí n ta kajú látàálẹ̀ ta mango ọlọ́mọdé kó o bá yáwó lọ yáwó tàǹtà o sì gbọ́dọ̀ yáwó èlé tó tí ọba ti rówó sanwó olówó ọrọ kọ́ ta mango ọta mango bá nígbàjọba ìsọkúsọ lásán wọn làwọn kó àwọn muhammadu dìde lọ́tọ̀ àwọn yàyà dìde lọ́tọ̀ sọọliu dìde lọ́tọ̀ zakaraya dìde lọ́tọ̀ irọ́ gidi ní tuntun tó náà. kò ní yọọ baa bá wọn sọ dídọ́ gbé ní àlùfíàmù ẹnìkan gba sọ wá fún ọ wá ọ̀padà wá mọ́ ọmọ sọ́sọ rẹ̀ ni bẹ́ẹ̀ náà ni bàtà ń bàtà tẹlifíṣàn tẹlifíṣàn rédíò rédíò àdìdọ́lé rédíò ní rédíò ọmọ sọ ọmọ sọ títí dọjọ́ kú rẹ ọ̀rọ̀ pé bóyá títí dìgbà wo. kọsẹlẹ àbọ lọ lùgbàǹjo kọsẹlẹ àbọ fi tọrọ kọsẹlẹ ọ̀daràn yẹn àmọ́ sọ pé kí ló kí ni wọn lè máa ṣe tí wọn fi ní máa dá nǹkan ìjọsìn Ọlọ́run ẹni tó bá gbé bàtà wá pé ẹ bá ń tún ṣe ẹ sọ pé three hundred lẹgbàá ẹ sọ pé three hundred ni ọsàn pípé tí ọba jẹ mẹ́rin bàtà tí ọba ọpọlọ gbé tẹlómi sẹ́wọ̀n pé kò tún ní sanwó pẹ̀lú bàtà rẹ̀ kọ́ má lè padà wá mọ́ àmọ́ ń gbọ́ bá ti gbé fún ọ tí wọ́n gbé three hundred tó fẹ́ gbà yóò wọ́n ti ẹ̀rí wọn kọ́ máa gbé bẹ́ẹ̀ à sanwó lọ́ọ̀bá sanwó ní túnṣe lẹ́yìn náà lọ́ọ̀bá ti fi ìṣetán tó sanwó tó ń lọ wówó wá èyí sì ní ti túnṣe ìnígbé sọ́dọ̀ bẹ́ẹ̀ bá ti rówó ẹ mú wa bẹ́ẹ̀ lẹ́sẹ̀ máa dín wàhálà kù síbẹ̀síbẹ̀ àwọn mí ó tún gbàgbé rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ wọn ò bá sanwó wọn gbàgbé aṣọ sọ́dọ̀ sínú wọn ò bá sanwó ẹ lọ bá wọn sọ ọdọjọ kú yín ẹ tún kọ wéètì àwọn ọmọ yín náà máa sọ títí láéláé náà. ọlọ́run má jẹ́ eléyìí ò bá lẹ́gùn lẹ́gùn ìjọ mẹ́ta ọba fi lè lọ ta akọ ní nǹkan ọ̀daràn náà. kò lè di tọ́ọ̀bù ẹ wà á di kó pamọ́ sí. àlékún sọlọ àlékún lè di tọ́ọ̀bù ẹni dáàdi yìí ti gbà ẹ tó ti tẹ́ bàbá lọ́rùn láti gbà kò lè di tọ́ọ̀bù lẹ́yìn ikú bàbá náà àlékún rárá o ẹ gbọ́dọ̀ tó ìrọ ọ ìta ànábì a gbọ́dọ̀ tó náfìlà kankan lẹ́yìn sọlá tó la sọlá tó rọkà mẹ́rin ṣáájú sọlá tó bọ tẹ ẹ bá ti lè ṣe ẹ lè ṣe lẹ́yìn sọlá tó bọ tẹ ẹ bá tó ti ṣe ń gbà káyè kọ ẹ ṣe lẹ́yìn sọlá tó la ọ̀tọ̀ eléyìí mi kò tó ṣe yàtọ̀ nàbí sallallahu alaihi wasallam wọn nàbí sọlá kà méjì ẹ̀yìn sọlá tó bọ ọkàn padà rí lẹ́yìn àṣù. ha ija ti sọ pé dáná bí ìbá ti lè ṣe nǹkan kan rí láyé yìí kò ní pàtì ìdí ló fi pé san náfìlà yẹn padà rí òun náà ti di pé kò fi lẹ̀mí ọjọ́ jẹ́ ti jẹ́ wa ọjẹ́ ti ẹ̀kọ́ jẹ́ ti wa torí ẹ̀ tí wọ́n bá ti wá lè ṣe kan ṣe ṣáájú tó tọ́wọ́ àlè

sọ pé nídìí ẹ̀ má lè túmọ̀ síbẹ̀ àmọ́ nídìí ẹ̀ má mo fún ọ sọmọ pé tó bá ló ń fún ọ náà àti tẹ́ ẹ rẹ àtowó tiẹ̀ ló gbọ̀n ìwọ náà níwọ̀ lórí rẹ̀ tó yẹ kọ́ tán sọ wá ló ń fún ọ yẹn ni pé tiẹ̀ lágbọ̀n ọ̀dọ́ tiẹ̀ ló fún ọ ìwọ náà fi fún tiẹ̀ tó ṣe ó di tiẹ̀ nù. títí tí màmú fi sọ̀kalẹ̀ lórí mímbà ó ti parí kótóbà tó bá ti parí báyìí tó bá ti sọ̀kalẹ̀ fara ẹ lè sọ. torí ẹ̀ ní rìwáyà tó sọ yìí pé àsìkò tọ́lọ̀ máa ń gbàdúrà jọjúmọ́ òun náà ní ìgbà tí màmú bá ti dé tó jókòó lórí mímbà títí káfí ti sọ láti bọ̀. náà sọ pé tó àti gbọ́dọ̀ sọ̀rọ̀ tó máa ń sọ kótóbà wọn ni àyè sì wà ìmáàmù ti dé wọn pè wọn pè pè fún sọlá tó àyè àti tàdúrà náà nà tó ìmáàmù tó kótóbà lọ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó bá ti wá parí lọsọ kalẹ̀ tí ń bọ̀ àyíkọ ọmọ tàdúrà náà nà ẹ wọn ti pa ọmọ àyíkọ ọmọ tàdúrà náà nà nínú sọlá àyíkọ tàdúrà nà kí ni bùkátà rẹ mélòó gan ni tí gbogbo adúrò àyè yẹn ò lè gbà mo rò kẹkẹ tiẹ̀. Alaikum. tẹ̀sí ajígbé náà ẹ pé yorùbá dáadáa ni wọ́n gbé ọ̀tọ̀ wọ́n jí ọ̀tọ̀ ó lè jẹ́ pé wọ́n gbé wá ńgbà wọn fò wọn èyí dá sí pé lè yé ìfọ àwọn ẹtí ara ẹ bá bọrọ sí náà ọlọmọdé ọlọmọdé ọlọmọdé ọlọmọdé ẹ máa kọ ẹrọ òde bá a bá ti mọ pé ẹran o على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وذني أجل لي ما تقول قلنا ويرين قفو كل نعم عليكم السلام yàtọ̀ sílẹ̀ yẹn fún ẹran òkú ẹran olókù aburú tó wà fẹ́ pọ̀ ọlọ́mọdé àwùjọ yorùbá yìí máa lágbára o ẹran tuntun rò rà lọ́jà náà. torí kíni òbí kíni náà ọwọ́ wọn bá àwọn ọmọ ọdún mélòó eléyìí kí lọ fẹ́ gánà kò ṣe mùsùlùmí nìyẹn kò ṣe mùsùlùmí nìyẹn kò sí pé à ń ìsìn àwọn àbí kọjá káàkiri lọba jẹ saka ọjẹ saka ọba jẹ sùkú ọjẹ sùkú kò sí nǹkan kan tí wọn fi fún jàre tọba lọ kú bẹ́ẹ̀ ní ìsìn ọkàn síra rẹ bàbá o ní bàbá rẹ lálùjẹ náà ó ní náà kọlọ síbi tó bá ti lè sin lọ ẹsìn lélẹ ìyè ṣeré ọjọ́ bó ti ṣe jẹ tó bá sì ń bẹ̀rù pé òun ní rùn lọ sùkú mà àwọn mùsùlùmí ọ̀ràn lọ sùkú ọjọ́ bó ti ṣe àríkù. ọ̀sẹ̀ kìíní. ọkọ̀ ọ̀sẹ̀ kìíní. rárá o kẹsìkọ ẹsẹsẹ fomi mi ẹ mọ̀ ti ya irun gbẹ́yìn nítorí pé táwọn sọ̀hábà ń sọ wọn sọ fáwọn ẹbí máa ń fọjú ẹni ká rọ omi tẹ́ǹfì ń bọ́jú náà irun àgbọn yín tẹ́fì yà ara omi tẹ́fì ń bọ́ dùn torí pé lọ ti kó ọkọ̀ ojú rẹ lẹ́ẹ̀mẹ́lú lẹ́ẹ̀mẹ́rin torí pé àdìdì wa sábò dáwọ́dù gbé jáde wọn lánàá fi sọ̀rọ̀ láti ọ̀nà ìsàlọ̀ alálẹ́ kọ̀ọ̀kan ni hàdà wòlò o màlá sọlẹ̀ tẹ́lẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ alá قال هذا وضوئي ووضوء الأنبياء قبل لا لا لا تمينيو تسجلوا على النبي تسواجه كما فوريك لا متى متى فمن زاد أو استزاد فقد فقد فقد فقد اعتدى فقد أساء فقد اعتدى وأساء وظلم قلت سابوسي ọta ìdá ó ti kọjá ẹnu àlẹ lànàbí ọgbà kẹfọ oríkè kọjá ẹ̀mẹ́ta lórí adéjì tó wá tọ́lá mọ́mi ọ́ kìbọ inú àgbà ara fífọ́jú lẹ́mẹ̀ta náà nítorí kọ́ bàbá àdìpá afọ́jú ló ti lọ àwọn dẹ́njà tó ń retí wa náà. lẹ́yìn náà gbàdá máa ń omi bọ̀. yóò jẹ irun ìgbà tó sùúrù jọ dáadáa àwọn irun ìgbà tẹ́tẹ́rẹ́sẹ́ kan tó yẹ pé wọ́n rí awọ àgbọ̀n rẹ gbàgbẹ́ ike kìí ṣe irun tó lọ títí ọ̀fọ̀ mojú ni torí pé bó ṣe ń fọdún nǹkan omi ò ní fi fìkálẹ̀ àti kó débẹ̀ ẹlẹ́yìn ìjọba. ọ̀wá sọ́nà ń bò mí ọ̀nà gbọ́dọ̀ wà ń bò mí bọ́bá tàbí gidi lọ fẹ́fẹ́. sẹ́nu káwọn náà máa wọ bàtà wọn ní kọ́ọ̀tù àbí ẹ̀kọ́ tiẹ̀ ti á jù bẹ́ẹ̀ àwọn fún àpèrè bò ẹ̀hẹ́ àwọn rárá òun tó mọ̀ ń pa rẹ̀ ní ìsìn ẹ má bàtẹ̀ ẹ̀jẹ̀ tẹ ẹ bá mọ̀ ń pa rẹ̀ á kí lọ́ mọ̀ ń pa alágbájá alihamudulilayi ẹni rẹ̀ ni àwọn ni á tẹ́lẹ̀ tẹ́lẹ̀ agbọ́ pé má ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nù mo rò pé yé wa nítorí pé tí wọ́n bá tó bá jẹ́ tó gbogbo ẹni tó bá bí wá léèrè ń pa rẹ̀ á máa ti fáìlì rẹ̀ látọ̀dọ̀ tó ti pẹ́ kò ní sèyàn rí láyé nítorí gbogbo wa àti fìgbà kan jẹ́ni tí ò ti tọ́lọ̀ sùkọ́lọ̀ ọ̀bọ tó sànù ọ́ níta ẹ bá mọ mọ̀nyàn lónìí ẹni kẹ́ ẹ máa sọ́n parí ẹ má bàtọ́ ọmọlàkejì yín jẹ́ náà má lè kó kí ni táwọn ewé wò lẹ́ ń ẹ sọ pé sàárè rẹ ẹni kò kúkú ní ìsẹ̀ ń jáwé sí ṣé ní ìsìn gbà tẹ̀ ẹ ti gbókùú sí sàárè ẹ ti wá fi pákó ẹ ti fi di wọn á ń jáwé sọ́tún àtòsí òní ẹ̀yà fi dá làkó bá wà àlàfo wà tó ẹ pé tágbàrá òjò bá ń bọ̀ ló lè máa rọ̀ wọnú sàárè yẹn ézìlì àwọn òsì fẹ́ kí mùsùlùmí ọ̀jẹ̀ni tí ẹ̀sìn ọ̀sẹ̀ tó la ṣe ń di gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ yìí lẹ́yìn náà bóyá táwọn àlàfo kéékèèké yẹn bá wà àwọn ẹranko bí òkété ẹranko kété máa ń jòkó tẹ́ ń jòkó kété tẹ́ máa pátì là ọlọ́mọ sí alóúnjẹ kújẹ tó torí ẹ̀ àwọn bí òkété yẹn àwọn ò lo chance yẹn láti tètè máa wọ ọbẹ̀ tó nítorí ẹ̀ afẹ́ di à ń protect ọmọ ìyá wa ní ìtumọ̀ rẹ̀ ni tó tó bá ní nǹkan mìíràn lè fi di nítorí ká ṣe ni pé irú àlàfo yẹn ká wọ àmà àmà lọ́yẹ ká kọ́dà ibi tẹ́ kó pákó náà sí blọ́ọ̀kù àmà lọ́yẹ ká fi dì ní blọ́ọ̀kù àmà tó tóbi ká tó sẹ́gbẹ̀ ara tó sẹ́gbẹ̀ ara tó sẹ́gbẹ̀ ara títí tí ó fi dì pa ṣùgbọ́n tá a bá wá rí gbogbo eléyìí káyọ̀pé àti tó pákó náà tá lè kó àmà tá kó àmà tá kó àmà òun láwa fi dì gbogbo bí àlàfo yẹn tó bẹ́ẹ̀ rí nǹkan mi nǹkan bá nínú àlàyé ti túmọ̀ ewé nù ewé ọ̀já máa ń kankan kò túmọ̀ sí pé lópin ìgbà tí ewé ọ̀bá ti gbẹ yìí òní jẹ yìí ọ̀jẹ̀ fáìfáì tó bá jọ dà rẹ̀ subhanahu wa rahmatulahi